رمضان التوبة والصدق رمضان dúpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó tún ṣe níwọ̀n fún wa láti pàdé lórí reviving the human half hour ìtànìjí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ̀n ìṣẹ́jú abẹ́lọ́run Ọba Allah subhanahu wa ta'ala kó má ṣáà ìjẹ́ kó ṣe àǹfààní fún ẹnìkankan wa nǹkan tí a máa gbéyẹ̀wò lénìí nínú nǹkan tó máa yọ̀yàn kúrò nínú Islam òun náà ni ìmásán pé ẹnitọ́lọ́mọba alápín kèfèrí nígbè kò ń ṣe kèfèrí. àwọn sheik wa tó máa bá wa gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheik kamarudin yunus akorede afizahulaw ta'ala warhaw falyatafaddal mashkura mahjura minallah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi yahdi man ọba yìí náà lọ́ba tí ọmọ ń fi ẹni tó bá wù ú mọ̀nà yóò darí ẹ̀sìn islam yóò wá fa àyọkó nínú ìjẹ́kẹfẹ́ rí yóò máa sin ọlọ́wọ́n bá aláà gbogbo tọ́lọ́wọ́n bá aláà dá kò ní sìn wọ́n wọ́n yóò dé ló máa ń yẹṣá ọba yìí náà ní sin máa ń sọ ní tó bá wòó nù ọlọ́wọ́n bá aláà tó fi wá ṣe kòńgẹ́ tá a fi bára wa nínú Islam ọba náà lọ́ba tá a dúpẹ́ fún àwọn bẹ̀rẹ̀ wọn bá fún gbogbo àwọn tí wọ́n bẹ nínú sẹ́kẹfẹ́ rí kọ́lọ́n bá fa wọn kó ń bẹ̀ ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run Ànábì wa Muhammad wa ala alihi wa sahabihi ajma'in àánú náà kó bá gbogbo àwọn ará lé àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ẹmà yá mi nílẹ̀ islam èyí tí a fẹ́ gbéyàwó lásìkò yìí òun náà ni kọ́ wá lọ́wọ́ ọ̀gbàgbọ́ pé kèfèrí ni wọ́n nípe ìtọ́lọ̀ ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ àbí kọ́ máa ṣe méjì sí ìjẹ́ kèfèrí wọn lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti làámọ́lẹ̀ pé kèfèrí ni wọ́n tànàbì ti làámọ́lẹ̀ pé kèfèrí ni wọ́n àbí kí wọ́n máa sọ fún wa pé ojú ọ̀nà kèfèrí da púpọ̀ àgbékalẹ̀ wọn da gbogbo ibi tí wọ́n yà sí ọ̀dà náà máa yà síbẹ̀ nítorí pé kèfèrí da púpọ̀ èyàn ma yá mi nínú ẹ̀sìn wa eléyìí naqidun min nawaqid al-islam ìmọ̀ ń ba islam jẹ́ mayàn láàrin kí mùsùlùmí ó ní rírò rí kọ́ ma wá sọ pé àwọn tọ́lọ̀ ń pè ní kèfèrí wọ́n ṣe kèfèrí lọ́dọ̀ tó ń wọ̀ àbí kọ́ ma sọ pé òun ṣe yè sí ìjẹ́ kèfèrí wọn àbí kọ́ ma sọ pé ojú ọ̀nà kèfèrí wọn da ọ̀dà káwa mùsùlùmí náà ká mọ́ ma tiwa náà ẹni bá ní irú rò rí yìí wọ́n ló ti pè ọlọ́run ọba láàánirọ́ lẹ́yìn náà ìsìláàmù ẹ̀ ti bàjẹ́ kò ní jẹ́ mùsùlùmí má torí dọ́jọ́ jẹ́ mùsùlùmí náà ni pé ọbọ̀ pábọ́sẹ̀ lẹ́ẹ̀kú nínú ìjẹ́kẹfẹ̀rí àti ìsìláàmù gbogbo ẹ̀yìn tí ọba yí ẹjẹ́ ọlọ́lẹ̀ yẹ yín ìpè tí wọ́n pè ní ìsìláàmù ìsìláàmù yìí tá gbà táǹsì yẹn ó wà ní ìsìláàmù lillahi bi tawhid òun náà ni kéèyàn ojú wájú sẹ́lẹ̀ wípé ọ̀kan lọ́lọ́run ọlọ́run ọba yẹn nìkan náà ló sì lẹ́tọ̀ sí ká máa sìn òun nìkan náà ló lẹ́tọ̀ sí ká máa wára lọ́dọ̀ rẹ̀ òun nìkan náà lọ́ba tí ó yẹ ká máa gbára lé wọ̀lẹ̀ ń kẹ́ yádùú láwùbí tọ́ a kí n sì máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba náà lẹ́yìn náà àwọn tí wọ́n mú orogún papọ̀ mọ́lọ́run tí wọ́n ń ṣe kèfèrí kíyàn bọ́ pápúsẹ̀ kú lọ́dọ̀ wọn ẹ̀yọ́ miami ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní àsìkò yìí ọ̀rọ̀ tó yẹ ká farabalẹ̀ dáadáa ká sì gbọ́ ọyẹ́ ni ẹ̀yọ́ miami laqad hakama Allahu azza wa jalla bi kufri al-yahudi wan nasara wal mushrikin ọlọ́wọ́n bá aláà àti gbogbo àwọn abọ́gí bọ̀pẹ̀ wọ́n lè mọ̀ tẹ̀bíìn àtàwọn tó wà ní ìsìláàmù tẹ́lẹ̀ tán láwọn òsì ìsìláàmù ma ọlọ́wọ́n bá alá ọ̀sọ̀kalẹ̀ sunitẹ́ra rẹ̀ pé àwọn ni kèfèrí nítorí pé wọ́n ti kú nínú ìsìláàmù ìtọ́lọ́wọ́n bá alá ti ẹ̀sìn ìsìláàmù náà ṣe dáa ìgbàgbọ́ àti àìgbàgbọ́ kéèyàn ní bákan náà méjèèjì ọlọ́run Allah subhanahu wa ta'ala injo yewa náà lọ Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní faman yakfur bit-taghuti wa yu'min billah gbogbo ẹni tí ó bá kẹ̀yìn sí èṣù àti àwọn ìtàwọn èèyàn gbà lọ́lọ́run tí wọ́n sìn tí faqad istamsaka bil urwatil uthqa la infisama laha ọlọ́wọ́n bá ní ó ti di okùn tí ò ní já ó ti dì í mú ó ti mú pòrótọ́ mọ́ ẹ̀sìn Islam òun náà ni kíyàn dájú kọ ọba dẹ́dà ọba tó dá gbogbo ayé àtẹ̀ntàrí àtẹ̀ntàrí káṣí máa sin òun nìkan káṣí máa wà lọ́wọ́ lọ́dọ̀ òun nìkan ìtànpẹ̀ ní Islam ni ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí ìtàsọ yìí òun ni wọ́n ń pè lẹ́sìn kèfèrí Suratul Baqara Quran two ayah two fifty six lọ́lọ́run ti ń sọ fún wa ipe bẹ́ẹ̀ bá ti kọjú sọ́lọ́n yọ kẹ̀yìn sí kèfèrí bẹ́ẹ̀ bá ti wá kẹ̀yìn sí kèfèrí yọ kọjú sọ́lọ́n bẹ́ẹ̀ bá ti wá kọjú sí kèfèrí yọ kẹ̀yìn sọ́lọ́n èyí tó láàrin a máa ṣe náà ní pé ká kọjú sọ́lọ́n ká wá sí gbogbo tọ́lọ́wọ́n dá tí wọ́n ń pè lọ́lọ́ رأينا من مرض القلوب مما ينتسبون إلى الإسلام يقولون بوحدة الأديان èyí tí ọ̀pá mọ́fẹ́ni kọ̀ọ̀kan wa láwùjọ wa òun náà ní pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó jẹ́ pé aláàrẹ ọkàn ni wọ́n àwọn náà sì ń pẹ̀lú àwọn ní mùsùlùmí ààrẹ sì ń bẹ̀ẹ́ ọkàn wọn kí láàrẹ náà wahdatul adyan wọ́n ní gbogbo ẹ̀sìn pátá tí ń bẹ lẹ́rìlẹ̀ ọlọ́run ọba nǹkan kan náà ní gbogbo ẹ̀ wọ́n ní Islam àti ìṣẹ́kẹfẹ̀rí wọ́n ní kankan náà ní méjèèjì ọlọ́run ọba aláǹsọ fún náà lọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá ti gbà kan yóò fi kan lẹ̀ o lè gba méjèèjì papọ̀ ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim kúl rí ànábì bá mi sọ fún gbogbo àwọn ará maka ya ayyuhal kafirun mo pè yín kèfèrí o ànábì làmọ́lẹ̀ ó pè wọ́n kèfèrí kílẹ̀ tó fi pè wọ́n kèfèrí nítorí pé wọ́n sin gi wọ́n sin láta wọ́n sin òzá wọ́n sin manata àwọn ère àtàwọn òkúta tí wọ́n sin nílùú maka lọ́lọ́run torí ẹ̀ pè wọ́n ní kèfèrí wọ́n sin gi

la a'budu ma ta'budun èmi Muhammad mi ní sin tẹ́ǹsìn o wala antum aabiduna ma a'budu ẹ̀yin náà ẹ̀sì ti pinnu pé ẹ̀ní sin tẹ́mi náà sìn wala ana aabidu ma abadtum èmi náà ti pinnu pé èmi ò ní sin tẹ́ǹsìn o wala antum aabiduna ma a'budu ẹ̀yin náà sì ti pinnu pé ẹ̀ní sin tẹ́mi náà sìn tó bá ti rí tèmi Suratul Kafirun Quran 109 ẹ̀rí pé mo mú ibi tọ́wọ̀ wa ní kura tá a bàbá ti ń sọ̀rọ̀ tó bá fẹ́ káwọn èèyàn kí wọ́n gbọ́n tó ń sọ yóò máa darí wọn lọ́nu kura nítorí pé ọ̀rọ̀ àfà ká fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run la fẹ́ gbọ́ lẹ́nu àfà ẹ̀ kura ni one oh nine ni ọlọ́run ọba aláàtí ń fìdí ẹ̀ múlẹ̀ pé lakum dinukum waliya din ànábì ní ọlọ́run ní kí n sọ fún yín pé èèyàn máa ṣẹ̀sìn títí yín èmi náà máa ṣe ìsìláàmù tèmi kẹ́nìkan wá ní wahdatul adiyan àfúrè láti ṣẹ̀ṣẹ̀ tó bá wù wá àwọn àtàjẹ́ mùsùlùmí èèyàn gbọ́dọ̀ tó bá ti jẹ́ mùsùlùm alladhi lam yukaffir man kaffara Allah faqad tasawa indahu al-iman wal-kufr gbogbo ẹni tí kò bá ti pẹ́ni tọ́lọ ń pè ní kèfèrí ní kèfèrí tí ó gbà pé kèfèrí ni imani ìgbàgbọ́ àti ìṣe kèfèrí méjèèjì ti pàdé nínú ọkàn rẹ̀ ẹ̀sìn méjì ló ẹni bá ti wá lẹ́sìn méjì nínú ọkàn rẹ̀ ó ti pè ọlọ́run ọba aláànírọ́ nítorí pé ìgbàgbọ́ tiẹ̀ ni pé a gbọ́dọ̀ pé kèfèrí ń kèfèrí kankan náà làájọ́ ń ṣe ọlọ́run ọba aláàsìn lakum dinukum waliya din ọlọ́run láà méjì ọlọ́run ẹ̀ ṣe tiyín àwa náà máa ṣe tiwa kò wá dìjà kálukú máa ṣe tiẹ̀ ni kálukú máa lọ tiẹ̀ wọ́ọ́rọ́ àní distop ara wa àní dàmú ara wa a ma wá ṣe dáadáa tilé ayé a ma ṣe dáadáa ṣe ra wa tẹ́sìn bá yàtọ̀ kò ní ká má ṣe dáadáa ṣe ra wa àmọ́ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó pèrè ń kèfèrí yóò máa ṣe tiẹ̀ ẹni tó pèrè mùsùlùmí náà òun náà máa ṣe tiẹ̀ kí mùsùlùmí ọwọ́ á máa sọ pé méjèèjì lọ́nà níta sọ gangan lérí ètò yìí nìyẹn ẹni bá ní méjèèjì lọ́nà tó sì jẹ́ mùsùlùmí wọn lòun náà lọ́n ti pọ̀ ọkọ̀ rẹ̀ nínú Islam ọ̀pọ̀lọpọ̀ wọn láì màkàn lágbàlá ayé sọ́tọ̀ alimuran Quran 3 aya 19 lọ́lọ́run ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé indala indala ẹ̀sìn indala lọ́dọ̀ Allah al-Islam ọlọ́run ní islam ni ó wà ní kùránì wa wọn náà lọ lè kà lò ní sẹ̀sìn lẹ́yìn islam ó sì ní gbọ́mọ láàyè àtàwọn fámìlì rẹ̀ tó bá ti gbà pé ẹni ẹ̀sìn ni wọ́n lè ṣe àjẹ́ pé ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ nù Quran 3 verse 19 ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọjọ́ ń ọjọ́ ayé ń lọ bílẹ̀ sí ń sú tilẹ̀ mọ́ òun náà ni ọjọ́ òkú ń súnmọ́ lẹ́yìn bá sì ti kó láyé ìlú padà wá mọ́ ọlọ́wọ́n bá sì ń sọ fún wa pé ká tó kò láyé ká múra o ká tó kò láyé ká mú nǹkan bọ̀ wá sọ́run o ọlọ́run ní wala tamutunna illa wa antum muslimun ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú sínú Islam ìtọ́lọ́ sọ fún àwọn Kùránì ìtumọ̀ ẹni pé o kú sínú ẹ̀sìn mi tó yàtọ̀ sí ẹ̀sìn Islam Suratu Ali Imran Quran lọ́dọ̀ tí ń sọ yẹn náà aya 102 bẹ̀ni ọlọ́wọ́ bá aláàtí sọ fún wa pé bẹ́ẹ̀ bá jáde láyé ayé tí òun dá yìí tọ́lọ́lọ́ lọ dá yìí onìkan náà ló sì dá nígbà tí ń dá onìkan náà ló sì pa gbogbo ayé rẹ onìkan náà sì sẹ́kù gbogbo tí mo sọ yìí náà yóò jẹ́ ọmọ pé Allah nìkan náà lọ́lọ́ ọlọ́wọ́n bá ní ayé tí mo dáhùn mo dáa fún yín mo wá ní kẹ́ gbé fásitì kan tẹ́ bá jáde kónú ayé yẹn tẹ́ wà nù sàárè láti wá bẹ́mi ọlọ́run ẹ mùsùlùmí jáde láyé sọ́tọ̀ alẹ́mùran kúrán tírì ẹ̀rí pé oh ń sọ́bí tọ́wà ààyà wa òtù lọ́lọ́n ti là mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbọ̀dọ̀ wá rí báyìí nǹkan gbọ́dọ̀ wá dàrú mọ́ mùsùlùmí lọ́wọ́ mọ́ ẹni bá ti pèrè mùsùlùmí kúrán ni ó máa ka àdéhìsì ló sì máa ka gbogbo táwọn èèyàn bá wá ń wí tọ́yàtọ̀ sí kúrán àdéhìsì kò ní gbọ́ mọ́ nítorí pé irú ìròrí tí ń sọ yìí ìròrí freedom of religion yìí eh, àwọn òyìnbó wọ́n gbìyànjú lérí ẹ̀ púpọ̀ àwọn lárúbáwá kan bẹ̀ tí wọ́n máa ṣe tíra tí wọ́n máa kọ́ ọ́ léde lárúbáwá ìròrí tiwọn náà ni àwọn tíra náà ti ń wọlé sọ́dọ̀ wa àwọn àfáà kan tọrọ òye àwọn náà ti ń kà ipò yẹn má dàyé láàmú gbogbo ẹ̀sìn náà lẹ̀sìn mùsùlùmí lè ṣẹ̀sìn tó bá wù yàtọ̀ sí islam ó sì lè máa ṣẹ̀sìn míì má islam ti ń ṣe a máa dà á pọ̀ ọlọ́run sì ní lakum dinukum waliya din ọlọ́run yẹn má dà o kálukú sí ìjọba sí wọ́n bá sí islam islam nìkan náà ló ṣe wọ́n sì gbà pé islam náà ló dájú òun náà ló sì máa ṣe ọlọ́run bá aláà ó pè àwọn nasara àti yahudi àtàwọn tí wọ́n ń bọ igi tí wọ́n ń bọrin ọlọ́run pè wọ́n ní kèfèrí kí wọ́n wá ní oríṣẹ́ kèfèrí ìbọ̀lọ́ ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ní innal ladhina kafaru min ahlil kitab ọlọ́run bá ní gbogbo àwọn tó jẹ́ kèfèrí nínú àwọn tá fún tẹ́lá síwájú wal mushrikin àtàwọn tí wọ́n ń bọ ìtọ́lọ̀ndá fi nari jahannama ọlọ́wọ́n bá ní inú na jahannama ni wọ́n bọ̀ ọ́ khalidina fiha tamasi ti wọ́ bẹ̀ wọn ní jáde ma wọ́n rà síbẹ̀ ni ulaika hum sharrul bariyya ọlọ́wọ́n bá ní sẹ́yìn àríwá làwọn yẹn abẹ́yẹ burúkú èmi mọ́ dá yín èmi ọba dẹ́dà ẹ̀wá fèmí lẹ̀ ẹ̀wá ń sin tí mọ́ dá suratul bayyina lọ́lọ́wọ́n ti ń sọ pé 98 eh, verse 6 lọ́lọ́wọ́ ala Allah subhanahu wa ta'ala ti ń la àmàlẹ̀ ìpé innal ladina kafaru kafaru min ahli kitabi wal mushrikin ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn kùránì ló sì yóò lọ fi ní sọnù àwọn alárúbáwá sọ nínú wọ́n ti pọ̀ lérí íńtánẹ́ẹ̀tì àwọn yorùbá sọ nínú wọ́n ti pọ̀ lérí íńtánẹ́ẹ̀tì àwọn òyìnbó sọ nínú wọ́n ti pọ̀ lérí íńtánẹ́ẹ̀tì ọlọ́run sì ní mọ́ mùsùlùmí ni ń ìròrí bọ́bá wù mí mo tún lè ṣẹ̀sìn mí <laughs> kìí sọ̀rọ̀ rí tọ́gbádùn o àbọ́mọ mi àbíyàwó mi àbáwọn ẹbí mi wọ́n free láti ṣẹ̀sìn tó bá wù wọ́n kìí sọ̀rọ̀ rí tọ́gbádùn nígbà tí mọ́sílámù ìsìlámù nìkan náà lọ́mọ sí irú àwọn àròrí ó ti wá gbajúmọ̀ lọ́dọ̀ àwọn aláìmọ̀ kan tí wọ́n ní kan sí kò síbi tẹ́ẹ̀ ti ní bá ẹ̀bà lọ́hùn ẹ̀bà ń bí ẹ̀tún bá ní sàlẹ̀ níbí kò síbi tẹ́ ti níbà ẹ̀ẹ́bà lọ́hùn ẹ̀ẹ́bà yìí ẹ̀túnbà láàrin torí pé kọ̀mọ̀ yìí tí ó ṣe má yóò wà ní òun sá máa ṣe mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́rẹ̀ẹ̀rin tóun bá ti ń ṣe lọ́wọ́ tẹ́jú àlìkìyàmà ọlọ́run ó fi òun síbi èyí tọ́lọ́run bá rí pọ́ dáa tó bá tẹ́jú àlìkìyàmà èyí tọ́lọ́run bá aláàbá lọ́ dá ń bẹ̀ lòun ọba lọ ìrọ́lọ́run pa ọ̀kan náà ló mú ọ̀kan tó sì mú ní ibi tó sọ̀kalẹ̀ sí ọlọ́run ti kọ́ kalẹ̀ bí ọba jẹ́nà yọ jáde jẹ́nà àwọn míì àwọn kàwé ni wọ́n kàwé débi pé àṣetáni wa da ọpọlọ rú ọwọ́ ń sàlàyé fún wọn yìí pé ọlọ́run ọba lọ́dá yìí gbogbo ẹ̀sìn tó wà nílé ayé ọlọ́run ló ní gbogbo ẹ̀ gbogbo wa sì free láti ṣe tó bá wù wá a sì lè ṣe gbogbo ẹ̀ papọ̀ yóò máa wá tọ́ àwọn ọmọ lérí ẹ̀ yóò máa tọ́ àwọn ìyàwó lérí ẹ̀ àwọn fámìlì yóò tún máa sọ fún àwọn ọ̀rẹ́ wípé èmi ò mẹ́sìn kan o gbogbo ẹlẹ́mí ṣe o àbí kọ́ máa sọ fún wọn pé ìsìláàmù ò ní ká máa sọ̀rọ̀ òdílé o táwa ń ṣe ìsìláàmù bóòrò bá dé ká tún bá wọn ṣe o ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn wa mùsùlùmí là ń bá wí mùsùlùmí ọ̀pọ̀rọ̀ máa ti ń ṣe ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó yìí wípé obìnrin ò lẹ́sìn ẹ̀sìn ọkọ rẹ̀ náà lẹ́sìn rẹ̀ obìnrin lẹ́sìn lọ́dọ̀ àwọn atajẹ́ mùsùlùmí obìnrin lẹ́sìn ẹ̀sìn obìnrin oní ẹni islam torí ọlọ́run sọ fún wa náà al-Qur'an níbẹ̀ sọ́tò Dhariyat Qur'an 51 aya 56 ọlọ́run ni wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọlọ́run bá lè mi ọlọ́run èmi mo dá yín o èmi mo dálíjà nínú yín èmi mo sì dáhùn èèyàn tó wà láàrin yín èèyàn dálíjà nínú àtẹ̀yàn èmi nìkan náà ni wọ́n máa sìn Allah ìsìn Allah nìkan ni wọ́n ń pè ní Islam ìmáa sìn nǹkan míì máa Allah òun ni wọ́n ń pè ní kèfèrí yẹ̀kùlúna wọ́n máa sọ lẹ́nu wọn wípé gbogbo ẹ̀sìn náà lẹ́sìn a wà sọ fún wọn wípé ọlọ́run ọba ti wọ̀ sọ́bẹ̀ ní Koran ọlọ́run ọba aláàjì ó yẹ wa wípé ẹni bá ń sin òun Allah òun ní sẹ̀sìn ẹni bá ń sin ọ̀kan nínú àwọn tóun dá kèfèrí ní sẹ́yìn ọlọ́mọba alá ó gbé ìtàn anábì ibrahim wá fún wa nínú alukur'an kálíbà ma bí ìgbàgbọ́ anábì ibrahim ṣe tó káwa náà kálí kọ́sì rẹ̀ ọlọ́mọba ní kọ́dí káàní ti lakum uswatun hasana ọlọ́mọba ní a ti fún yín lápèjúwe dáadáa fi ibrahim lára anábì ibrahim ẹ̀yin náà kọ́sì rẹ̀ ẹ máa kọ́sì rẹ̀ walladhina ma'a àtàwọn èèyàn dáadáa tó wà pẹ̀lú rẹ̀ nínú àwọn olùgbàgbọ́ òdodo idh qalu liqawmihi wọn ò fi bọ́ wọn sọ fáwọn àjọ wọn wọ́n sọ fáwọn fámílì wọn wọ́n sọ fáwọn èèyàn wọn wọn ò tijú inna bura'un minkum àwa bọ́pá bọ́sẹ̀ kò lára yín àwòyẹ sára yín wa mimma ta'buduna min dunillah gbogbo tí ẹ̀ ń sìn sìn tí èsì Allah ọba dẹ́dà àwa bọ́pá bọ́sẹ̀ kò ń bẹ àníbá yín ṣe ọwá pé mùsùlùmí ni ọ òun pé ọmọlẹ́yìn anábì Ibrahim ni ọ ọgbọ́n tó pé anábì Ibrahim wí fáwọn ìjọ ẹ̀ ó wí ó sì dúró tì kìí sì ti ń wí lásán àwa ò ní bá yín ṣe ń tẹ̀ ń ṣe a sì ní bá yín ṣe ń tẹ̀ ń ṣe nígbà tó ti yàtọ̀ sí ọba dẹ́dà suratu al-Mumtahana ni ọlọ́run ọba aláàtí ńlá yẹn mọ́lẹ̀ Quran 60 ayẹlẹ̀ kẹrin bí èsì ń sọ iná ní sí mú bí tó wà náà al-Quran tàbá nìkan dàrú àǹtara wa ni nǹkan ti dàrú lérí ilẹ̀ àwọn èèyàn ṣe àmọ̀ yìí tí wọ́n ṣe má. ashakku fi kufri al-kafirina naqidu min nawaqid al-Islam kíyàn jẹ́ mùsùlùmí kó tó wá máa ṣe méjì pé àwọn kèfèrí èsì kèfèrí ní tí wọ́n ń ṣe yẹn gan wọ́n lè padà wà lè jẹ́nà wọ́n sì lè mọ́wọ̀ ọ̀rọ̀ dá lójúmọ́ alukurani fi ń dá ọ lójú ipe kèfèrí lèèyàn wọ́n ń dàrú mọ́ ọ lọ́wọ́ ọ̀wá ń pè ọ́ra rẹ̀ mùsùlùmí ọlọ́run ní zalikal kitab ọlọ́run bá ní sẹ́rí alukurani yẹn láàárọ̀ ìbẹ̀fì ọlọ́run bá ní gbogbo ntọ́ wà ń bẹ̀ ẹ má ṣe méjì lérí ẹ̀ nítorí bá ti sọ síbẹ̀ bó ṣe rí nìyẹn ọlọ́wọ́ bá ní láàárọ̀ ibà fi kò sí méjì náà al-Qur'an hudan lil muttaqin ìmọ̀nani fún gbogbo àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́ Qur'an ni wọ́n fi ìmọ̀nà bí lórí rẹ̀ bá ti fẹ́ dàrú ọ padà sínú Qur'an Qur'an ni wọ́n wà tọ́ sọ́nà tó fi máa ronú dáadáa gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́run sọ nínú suratu al-Baqara Qur'an 2 ayẹlẹ́ kejì ọlọ́mọba aláti ń jẹ́ oyé wáyé pé gbogbo àwọn tọ́lọ́mọba ti pè ní kẹfẹ́rí náà alukoran kẹfẹ́rí náà wọ́n máa jẹ títí tí wọ́n fi kó mbẹ́ kọ́ wá yanu kò ní mùsùlùmí ni ọ́ kọ́ máa ní ọlọ́mọba kan náà là ń sìn bá a ṣe ń sìn lọ́yà tọ̀tọ̀ ọlọ́mọbẹni ti ń sìn lọ́hùn ọlọ́mọbẹni ti ń sìn ó dìgbà tí gbogbo wa bá kú ká tó mọ̀ ìwọ wá ń sọ pé òun ṣe iyèméjì lérí ẹ̀ ẹgbọ́n tí mùsùlùmí ọmọ ìyanu tó máa ní ẹfà àwọn kèfèrí lẹ̀ ṣé kèfèrí ti yín ni ebi kèfèrí ọlọ́ni ọ̀rọ̀ tó ń sọ yẹn gangan lọ fẹ́ ká mú mẹ́ kèfèrí ọlọ́ni ṣé tọ́lọ̀ ń pè ní kèfèrí sí wò ní pè bẹ́ẹ̀ àbí wò ní gbà bẹ́ẹ̀ yóò ní ẹfi wọ́n lẹ̀ nínú àwọn àròrí tí freedom of religion nínú àwọn ìròrí tí ń bí kalẹ̀ nìyẹn ẹ má pẹ́ nìkan kan mọ́ èyí tí ń ṣe yẹn náà ẹ̀mà bọ́yá yìí ganan padà wọ́ná bóyá yìí ganan padà wàjánà ẹ má dànkarú fáwọn èèyàn mọ́ alukurani ní ẹja sí àwọn kan sì láwọn ṣe ìbádà débi pé àwọn ṣe súnfín tàwọn àwọn òrí kẹfẹ̀rí kẹfẹ̀rí wọ́n gbà pé hùwà hùwà gbogbo ntọ́lọ́ndá pátá aláàánánu tẹ́yìn bá ní ẹja sí wà sí fáwọn tí wọ́n bọ́ gí ká má bọ́ mọ́ wọ́n tẹ́ ń bọ́rin ká má bọ́ mọ́ wọ́n á ní irin àti igi ń bọ̀ yẹn gan aláàáníṣìn torí pé òun àti irin àti igi ó wà ní wọn gbogbo àwọn ìròrí báyìí ìròrí fìlọ́sọ́fì báyìí tẹ́gbẹ́ wọnú ẹ̀sìn Islam yọ́dà kẹ́ mú kú ẹ̀mọ́ bá wọná ọlọ́wọ́n bá aláàlá mọ́lẹ́nu alukọ́ránì táàfì mọ̀ pé ẹ̀sẹ̀ yìí táàṣẹ kọjọ́ tó lọ pé ọmọ rẹ padà pèyàwó rẹ padà ọkọ ẹ àwọn bàbá àtìyá ẹ pé wá padà kọjọ́ tó lọ ọlọ́wọ́n bá aláàlá mọ́lẹ́nu alukọ́ránì pé ẹni tí ó mú Islam dọ́run òfóṣe o sọ́tọ̀ alimuran quran three aya eighty five lọ́lọ́n ti làmọ́lẹ̀ bẹ́ẹ̀ àníṣe àmọ̀ṣe dáadáa sí gbogbo àwọn ẹ̀dá ọlọ́ tá a ní wo ẹ̀sìn tí ń ṣe dáadáa àmọ̀ṣe dáadáa síra wa àmọ̀ mọ̀ra wa nǹkan ni àmọ̀ tọ́jú ara wa tó bá rẹ̀ wa àmọ̀ mọ́sọ̀rọ̀ kò fúnra wa àmọ̀ rajà àmọ̀ tajà pẹ̀lú ara wa àmọ́ tọ́ba ti di ẹ̀sìn lakum dinukum waliya din kálukú ọmọ ṣe tiẹ̀ tọ́ba sì ní sọ̀rọ̀ inú ẹ̀sìn tó ń sin náà lọ́wọ́ àbáyọ lọ lérí ìṣòro ọlọ́run láàmọ́lẹ́nu koran sọ́tọ̀ alimuran koran 3 aya 85 ọlọ́ni wọ́n ma ń yẹ́bù tẹ́gẹ̀ gẹ́gẹ́ ìsìláàmì dínà ọlọ́run bá ní ẹni tó bá mẹ́sìn mí dọ́rùn ẹ̀sìn yìí wá sí islam ẹ̀sìn mí ló mú dọ́rùn fàlàyé yóò kọ́bálà mínú ọlọ́run bá ní kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ ẹ̀ òun ọlọ́run ní gbà lọ́wọ́ islam ló ń fẹ́ gbà owó ọ̀fẹ́ àkírà tó ní tọ̀hún tó bá ilé dọ́rùn pẹ̀lú ẹ̀yìn mùsùlùmí dọ́rùn mínú ọkàn lọlé ayé ọwá débi ọwá jìyà Quran 3 Al-Imran verse 85 ẹ̀tọ́wà ti wà nú ẹ̀sìn wa a máa là mọ́lẹ̀ a máa ṣàlàyé nítorí àwọn tó fẹ́ gbọ́ kí wọ́n lè gbọ́ nítorí àwọn tá a fẹ́ fìdí wọn mọ́lẹ̀ nú ẹ̀sìn Islam kan lè fìdí mọ́lẹ̀ nítorí àwọn tá a fẹ́ pè sínú Islam kan lè wọnú Islam wọ́n máa sọ haha minal muslimina madhhab al-kufr lamu yuslimu lillah gbogbo ẹni bá ní mùsùlùmí lòun tó wá ní ìlànà kẹfẹ́rí lọ́dà àyàfà bẹ́ẹ̀ bá ti ka yàṣẹ tán ẹ má fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú ètùtù o ètùtù dá o nítorí pé wọ́n ní ká ṣe bí wọ́n ṣe ń ṣe kò lè bá rí bí ṣe rí àwọn ọgbà síláàmù mọ́sẹ̀ tutù ẹ̀sìn tiwa kò ní káwọ́ mọ́ sọ̀rọ̀ òdílé wa ẹ̀sìn kò ń ṣe yẹ kúkú mú kan bí tutù ló mú bàdúrà ló mú kan bọ́rọ̀ òdílé ló mú bí aláàlá ọmọ akẹrun fún mú kan má dàá pọ̀ ẹni bá ti ń dàá pọ̀ ìṣe mùsùlùmí ọ̀kan náà lóhùn ọ̀kan èyí tí mo fẹ́ kọ́ mú òun náà ní islam anabi la ọ̀rọ̀ kan mọ́lẹ̀ tọrọ náà máa ń báyàn lẹ́kùn máa ń báyàn lẹ́rù anabi ni wàlẹ́dì nafsu muhammadin biyadi anabi ni mo fi ẹni tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra fún yín kánábì ọ̀fẹ́ sọ̀rọ̀ kọ́ máa búra tani fi búra yín òun náà ní allah anabi ni wàlẹ́dì nafsu muhammadin biyadi ẹni tẹ́mi mi bẹ lọ́wọ́ allah mo fi búra la yasma'u bi ahadun min hadhihi nínú gbogbo àwọn èèyàn tó wálé ayé lẹ́yìn ìgbà tí wọ́n gbé mi dìde lójíṣẹ́ ó mọ̀ tọ̀rọ̀ sólò nìyẹn yahudi yun wala nasarani yun yahudi ni àbí nasara thumma yamutu ọwọ́ jáde ilé ayé walam yu'min billadhi ursiltu bi ìtí wọ́n fẹ́ràn mi kò wá gbàgbọ́ nǹkan mi lọ gbàgbọ́ kò bọ́ la ilaha illallah gbọ́ pé ọ̀sọ̀bà tá a jọ́sìn fún tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn náà lẹ́yìn Allah nìkan àníbi ni ọwọ́ gbà nǹkan mi gbọ́ àbọ̀ gbà nǹkan mi gbọ́ papọ̀ mọ́sílámù illa kana min ashahabin nar àfikọ́lọ́ lè jóná lọ́rùn. ẹ̀yọ́ màyá mi bọ́rọ̀ bá ti wá rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa á lọ lè tara wa jí bàbá ọ̀tọ̀ ọmọ ẹ̀ jí ọmọ náà máa ta bàbá ẹ̀ jí wípé ẹ kúrò nínú ìjẹ́kẹ̀fìrí ẹ bọ́ sínú Islam wọn ló ti bímọ mẹ́ta ó ti bímọ mẹ́rin ẹ̀yìn ẹni kọ́kọ́ rẹ̀ ó gba ẹ̀sìn Islam tó ní òun lè gbà nítawọn máa bá lọ náà ẹni kọ́ ọmọ ọmọ bọ̀ wálé bàbá àtìyá tí ẹ̀fẹ́ kọ́ ọmọ yẹn ó jìyà lọ́rùn kó jóná lọ́rùn ẹ máa tọ́jú ọmọ yín ẹ máa tọ́jú ọmọ ọmọ náà kẹ́ ẹ lè fi rẹ́síkì ọmọ títí yín kọ́ bàdọ̀ ọmọ náà àtọmọ ọmọ yín Islam ẹsẹ̀ ni o ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni alẹ́ istislamu lillah bí tawhid ìmọ̀sìn ọlọ́run ọba ẹ̀yọ kan gbogbo wa náà gbà gbogbo wa náà gbà pọ̀ kan lọ́lọ́ ibi wàhálà ti dé òun náà ni pé ká sí lọ́lọ́ kan ni àti ìyapa ara wa gbogbo wa náà lágbàpọ̀ kan lọ́lọ́ nítorí pé ẹnìkan lọ́dà gbogbo ayé yìí tá à ń rí àti tá à rí ọlọ́dà wa náà tó bá padà wá yá ọlọ́run láti là á mọ́lẹ̀ nínú Kùránì pé kullu man alayha fan ọlọ́run gbogbo tí mẹ́lẹ́ rí ilẹ̀ ò padà ní símá wa yabqa yóò wá sẹ́kù wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram ọba alágbára ọba tí tààyàn lọ́rẹ̀ ọba onìkan yóò ṣẹ́kù Allah gbogbo nǹkan táwa ń pè lọ́lọ́n kò ní sí mọ́ngbà náà gbogbo ń tà ń jòkóó tì tà ń bẹ̀ yóò ti parẹ́ tó bá gbogbo ń tà ń wà lọ́wọ́ pẹ̀lú ìwé kọ́ra wa lọ́wọ́ kò ní sí mọ́ngbà náà tó bá pé òun ló gbogbo ń tí à ń sìn yàtọ̀ sí ọlọ́run yóò padà wá kú tó èyí tí mo sọ yìí ó ti kílẹ̀ àbí ọ̀sán fẹ̀yìntọ́lọ́mọba fẹ́ fọ̀dàmà ó ti tó fẹ̀yìntọ́lọ́mọba aláàbá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ nínú Islam ó sì ti tó fẹ̀yìn tí ó wà nínú ẹ̀sìn mi kó tètè yára bọ́ sínú Islam kọjú ó tó lọ ìjọ ń pè ní Islam òun náà ní kágbàpọ̀ kan lọ́lọ́ káwa máa sin ọlọ́run bá ẹyọ ọ̀kan yẹ ká máa sin nǹkan mímá lẹ́yìn náà ká máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tá a bá ti níṣòro lẹ́yìn náà ká máa wá tẹ̀lé àṣẹ rẹ̀ káwa yọra kúrò nínú ìtàwọn èèyàn ń bọ̀ àbí táwọn èèyàn ń sìn àbí táwọn èèyàn ń pè lọ́lọ́n nínú àwọn ẹ̀dá ọlọ́n ká yọra kó ń bẹ̀ ká mọ̀ bá wọn ṣe ká sì mọ́ máa wọn tí wọ́n ṣe lọ́rẹ̀ ayò táwa náà tá a fi wá máa ṣe bí wọ́n ṣe ń ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn ọlọ́run ni o máa ń lamu yóò ká fẹ́rẹ̀ ní mọ́ṣẹ́ríkín gbogbo ẹni tí ọba gbọ́n ti ń sọ yìí gbogbo àwọn àyà tí mo ní ká tó bá ń bẹ̀ tó kílẹ̀ abẹ́ ọ̀sán ìdí ọlọ́run bá ti ń sọ pé àwọn eléyìí kèfèrí ni wọ́n kèfèrí ni wọ́n kèfèrí ni wọ́n tó ń wá ní òun jẹ́ mùsùlùmí àmọ́ wọn gbà bẹ́ẹ̀ àbọ̀ òun sèyí méjì lédè jẹ́ kèfèrí wọn àbí ń sọ pé ojú ọ̀nà wọn da ọ̀yẹ̀ ká máa rìn tọ́lọ́n sì ní ká mẹ́ onítọ̀hún islam rẹ̀ ti bàjẹ́ wọ́n ti pokò rẹ̀ nínú islam bí máa lọ mọ́ka nígbà ẹgbẹ̀rún ti ń gbàwẹ̀ ní gbogbo ọdọọdún tí sì ń kírun ti gbogbo wájú rẹ̀ tó ti lépa dì tí ẹ sì ń kírun ti gbogbo wájú rẹ̀ tó ti dàbí erékùn ràgọ́mí tó ń tọ́hún sí ń tọrẹ lọ́sàn tí ń tọrẹ lóru èèyàn ní jẹ́ kìsì muslim torí pé bàtọ̀lá islamuhu wa naqata islamuhu islamu ti bàjẹ́ nítorí pé kò gbé ọ̀rọ̀ síbi tọ́lọ́ ń gbé sí ọlọ́run sọ pé bó ṣe rí ni òun ní ìrọ́ lọ́lọ́run gbà ẹni bá ń ṣe bẹ́ẹ̀ nínú wa wípé ẹ̀fí kálukú lẹ́kọ́ máa ṣẹ̀ṣẹ̀ tí ń sìn bóyá ọ̀gá alẹ́ ẹ̀ṣẹ́ kan ni àbọ̀gá skul kan àbọ̀gá alẹ́ kéwù kan tó ní gbogbo ẹ̀ náà ní jáàmà sí papọ̀ ọ̀run lọ́mọ ẹni tí ó là wọn ni tọ́ba pẹ̀rẹ̀ mùsùlùmí kó lè mọ̀ pẹ̀lú gbogbo àyàtà kálẹ̀ yìí pé ọlọ́run ti kó rẹ̀ gbogbo àtà ti ṣe mistake síwájú ká tó bá lọ́dọ̀ ọlọ́run bá wa àwa tá a ṣe ká má débẹ̀ láéláé gbogbo àwa tá a wá sínú Islam ká padà sínú ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tí ó jẹ́ àmọ́ pé ọ̀kan lọ́lọ́run ọba yẹn náà lọ́ba tó yẹ ká máa sìn òun nìkan náà ló ṣe ká máa wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ká máa sìn tọ́lọ́ tọ́lọ́ ọba ọjọ́ kìrìyẹ́tọ̀ gbogbo tó kù creation ìtọ́lọ́ndá ni creator ni kamasin kamasin creation ìtọ́lọ́ndá kamasin kamawara lọ́wọ́ pẹ̀lú ẹ̀ káwa padà sọ́dọ̀ ọlọ́run bá àlá kàtó jáde láyé wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú sínú ẹ̀sìn islam ẹ̀wà amadi islam náà bàjẹ́ o àràǹtí máa ń bàjẹ́ ọ̀nà níta sàlàyé kọ́lọ́run bá àlá kọ́lọ́mọ bá aláàkọ́ yọ́nú sí wa àwọn tí ó ti rí mọ́lẹ̀ islam kọ́lọ́mọ sàfi mọ́lẹ̀ náà àwọn kọ́lọ́mọ tí wọ́n lè gbà islam àwọn tí a ti ń ṣe ọlọ́mọdé àkó mẹ́ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ fún allah subhanahu wa ta'ala tó tó ṣe níwọ̀n fún àwọn fàdílà tó sheik kọmọrùdín yunus akóredé àfihàn ta'ala wa ra'aw láti fún wa lóúnjẹ mi tẹ̀ níjẹ. bákan náà ẹ pàdé wa lórí ètò yìí láàárọ̀ ọ̀la níbi tá a ti máa tẹ̀síwájú lórí àwọn àgbọ́yé ẹ̀sìn bákan náà ẹni tó bá ní ìbéèrè lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ lè fi ṣọwọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081 05 07 99 865 assalamu alaikum warahmatullahi wabarakatuh subhana